làárọ̀ èṣù ìjọba èṣù làárọ̀ yẹ ìbọ̀ èṣù èṣù ọ̀tá òrìṣà òṣètò dá lórúkọ bàbá mú alágógó ìjà lórúkọ ìyá ní pé ó èṣù ọ̀dára mọ̀rúkórí ìdánlọ́fín ọ̀lẹ́sọ̀sọ̀ sòrèṣẹ́rẹ́ṣẹ́ kọjẹ́ kò sí ẹni jẹ́ kìíní jẹ́ bẹ́ẹ̀ mí akílówó lẹ́mí tẹ́ ṣúkúrọ́ akíláyọ̀ lẹ́mí tẹ́ ṣúkúrọ́ aṣọ tó sọ sílẹ̀ ní tíjú èṣù apáta sọ̀lọ́mọ́lẹ́nu òfin òkúta jùpọ̀ yọ para tomar Ordemuorum anikalo paratogma sesai sumasemi omolomira nicolose axé. Axé o Ixu, laroye, Ixu, mojubá, mojubá, Ixu, e.